from today. láti òní lọ. Nigerians. Nigeria, àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria. You shall laugh. Amen. You shall laugh. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall. Nigeria listen to the voice of Almighty God. Nigeria gbọ́ ohùn Olúwa established you. Ọlọ́run ló dá ọ. No man have power over you. Kò sí ènìyàn ẹlẹ́ran ara kankan tó ní agbára lórí rẹ. If that is truth. Tó bá jẹ́ òtítọ́ ni eléyìí. I prophesy to you Nigeria. Bàbá wa sọ tẹ́lẹ̀ sínú ìwọ Nàìjíríà. Peace of the Lord will reign in you. Amen. Àlàáfíà Ọlọ́run yóò jọba nínú rẹ. God knows what he's gonna do. Ọlọ́run mọ ohun tí yóò ṣe. He knows how to do it. Ó mọ bí ó ti ṣe é. He's unquestionable God. Ọlọ́run tá ò lè bi léèrè ohunkóhun ni. Father we know. Bàbá wa mọ̀. That is time. Ó àkókò. For you to put an end to pain in this country. Fún àyè Ọlọ́run láti fi òpin sí gbogbo akọ́sísun lórílẹ̀‐èdè yìí. Your people are weeping. Àwọn ènìyàn yìí sọkún. Your people are tuntun. and there is another period. wípé àkókò mìíràn tún wà. of laughing. fún rírẹ́rìn. father I prophesy. bàbá mo sọ tẹ́lẹ̀. the period of weeping. àkókò ẹkún sísun. of your people in this country. àwọn ènìyàn yín lórílẹ̀‐èdè yìí. today. lónìí. I prophesy. bàbá wa sọ tẹ́lẹ̀. that period has come to an end. amen. àkókò yìí ti wá sí òpin. the period. àkókò in which you are weeping. Tí a sọkún. You are crying. Tí a kígbe. You are shouting. Tí a wà nínú ìrora. You are groaning. Tí a rora. In pains. Nínú ìdààmú. Over the leadership of this country. Lórí gbogbo àwọn adarí orílẹ̀-èdè yìí. Over the situation of this country. Lórí gbogbo tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí. I prophesy. Bàbá wa sọ tẹ́lẹ̀. As a prophet of the Most High God. Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ọ̀gá ògo period comes to an end today in the name of Jesus. gbogbo àkókò yìí wá sí òpin ní orúkọ Jésù. God can bestow anybody because he wants the people to be happy. Ọlọ́run lè pa ẹni tẹ́ni tó ń tí ò jẹ́ kí inú àwọn èèyàn kó dùn ó lè pa wọ́n run. There is nothing God cannot do. Kò sóhun tí Ọlọ́run kò lè ṣe. I prophesy. Bàbá wa sọ tẹ́lẹ̀. from today. láti òní lọ. Nigerians. Nigeria, àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria. You shall laugh. Amen. You shall laugh. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. You shall rejoice. Amen. All the plans of war. any kind of war. Irú ogun kó lè wù kó ṣẹlẹ̀. That the enemies of this country are planning. Tí àwọn ọ̀tá orílẹ̀-èdè yìí tí wọ́n ń gbìmọ̀ rẹ̀. Today. Lónìí. I stand before the one that created the heaven and the earth. Àwa dúró níwájú ẹni tó dá ayé àti ọ̀run. God Almighty. Ọlọ́run alágbára ńlá. Put an end to that war now. Amen. Ó fi òpin sí gbogbo ogun náà báyìí. Father, destroy their plans in the name of Jesus. Amen. Destroy their plans in the name of Jesus. Amen. Let there be total peace in this nation. In the south, let there be peace. In the west, let there be peace. In the north, let there be peace. In the east, let there be peace so shall he be. Amen. Bẹ́ẹ̀ The children of God you will rejoice. Amen. Àwọn ọmọ Ọlọ́run You will rejoice. Amen. Ó máa So shall he be. Bẹ́ẹ̀ In Jesus' mighty name I prophesy. Amen. Amen. Amen. Amen. In Jesus' name.